الرحيم الملك القدوس السلام الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل وسلم على أشرف الأنبياء سيدنا محمد صلى الله عليه وسلم وعلى آله وصحبه أجمعين آمين àǹkí gbogbo ẹ̀yin olùgbọ́ wa pé akójúmọ́ akójúmọ́ àwọn àsìkò ìpamọ́ ọdún idil faith Allah subhanahu wa ta'ala jẹ́ kí a ṣe ọ̀pọ̀ ọdún láyé ẹ káàbọ̀ sórí ètò tí a pè ní alifik fìdíìnì lórí one zero one point one parrot fm lókè bèbí nílùú ògbómọ̀ṣọ́ ọládùnmí bello òǹlòkọ mi mo ń bẹ nínú yàrá ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú sheikh dr sharafdin gbadebo ọ̀rọ̀jì tí wọ́n jẹ́ aláṣẹ àti olùdásílẹ̀ alimọ̀dínà center ẹ̀ṣánú ajé lógbómọ̀ṣọ́ sheikh ìbéèrè tí màá kọ́ fi ṣíde òun náà ni pé oníbèrè béèrè pé ǹjẹ́ tí aláboyún bá wà ṣé àǹfààní ń bẹ nínú ẹ̀sìn islam láti jẹ́ kí a yọ jáka ọ̀lẹ́nu obìnrin náà lásìkò idil fitri tí a wà yìí lára àwọn ìbéèrè tí ó kọ́kọ́ ń jẹ lọ́wọ́lọ́wọ́ nù kí n tó máa tún mú àwọn míì wá. alhamdulilayi wassalatu wassalamu ala rasulillah muhammad ibn abdullah wa ala alihi wa sahbihi wa man wala wa ba'd. assalamu alaykum warahmatulahi wabarakatuh. wa aleykum salaam wa rahmatulahi wabarakatuh. òfin ọlọ́run ó fi hàn pé àwọn májàmú méjì òun náà ni ó wà fún yíyọ zakatul fitr májàmú alákọ̀ọ́kọ́ òun náà ni al-islam ẹlẹ́ẹ̀kejì òun ni al-haya májàmú alákọ̀ọ́kọ́ ni pé ẹni tí yóò yọ zakatul fitr àbí tá a yọ fún yóò jẹ́ mùsùlùmí. Mm torí rẹ̀ ọ̀ràn yẹn ní zakatul fitr lórí gbogbo mùsùlùmí lọ́kùnrin àbí lóbìnrin olówó mẹ̀kúnnù olùgbélé tàbí onírìn àjò gbogbo wa pátá náà láàyò lópin ìgbà tá a ti jẹ́ mùsùlùmí lọ́mọdé àti lágbà ìdí táwọn ọmọdé ní pé ìdájọ́ ọmọ ìdájọ́ bàbá rẹ̀ ni tí bàbá bá ti jẹ́ mùsùlùmí mùsùlùmí náà lọ́mọ májèmọ́ ẹlẹ́kejì ní alhaya kéèyàn máa bẹ ní ẹni tó wà ní ààyè kọjá ẹni tó wà láàyè ní àárọ̀ ọjọ́ ọdún hmm. ẹni tó bá wà láàyè láàárọ̀ ọjọ́ ọdún zakatul fitr ti di ọ̀ràn yẹn lórí ẹ̀ ṣùgbọ́n ká pé èèyàn kú lọ́dún kọlà ọdún kọtùlà ọdún kùjọ mẹ́rin zakatul fitr kì í sọ̀ràn yẹn lórí ẹ̀ lẹ́yìn àmẹ́ni tá a bí láàárọ̀ ọjọ́ ọdún ṣáájú sọ̀látùl Eid ọ̀ràn yẹn ni ká yọ zakatul fitr fún un tọ́ba wá jẹ́ pé a ti ṣe sọ̀látù làáyédè dárí kó tó di pé wọ́n bímọ zakatul fitr kìí sọ̀rọ̀ àyàn ní kíkà yọ fún irú ọmọ yẹn mọ́ eléyìí ń jẹba. àwọn olùmọ̀ nípa òfin ṣẹ̀ríyà wọ́n sọ pé àní yọ zakatul fitr fún oyún àní yọ fóyún hmm. àyàfi ọ̀rọ̀ kan tó wá látọ̀dọ̀ aṣíwájú wa Uthman ibn Affan hmm. radiyallahu anhu tó ní àlè yọ fún oyún ṣùgbọ́n ìtọ́ tẹ̀ nípa àníyàn fóyún torí pé tó wà nú ó pamọ́ sí wa sọ́mọ kan ní àbọ̀mọ méjì ṣé wọ́n ju méjì lọ àbí wọn ò tó bẹ́ẹ̀ gbogbo eléyìí ń tọ́pọ̀ àmọ́ ni ọlọ́run ọba nìkan ló mọ̀ ọlọ́run sọ pé wa ya'lamu ma fil arham òun nìkan ló mọ̀ ní tó wà nínú àpò òbí ó tilẹ̀ jẹ́ pé kò sí ìyàtọ̀ láàrin ọkùnrin àtobìnrin nínú òdi wọn tá a yọ fún ní kálukú ní zakatul fitr ṣùgbọ́n ta ló lè sọ fún wa sọ́mọ kan ní bẹ́ẹ̀ nù ní àbí méjì ẹni tá ń sọ pé ọ̀nà ti wà lónìí tá a fi lè dá mọ̀ pé sọmọ kan ló wà nù àbọ̀ ọmọ méjì á sọ pé kò sọ́nà náà kò sì ní sọ́nà náà títí láéláé hmm. nítorí pé tó bá pé scanning machine ńlẹ̀ bá ń sọ ẹ rí i pé lọ́pọ̀lọpọ̀ ọgbà tóbìnrin bá ń lọ síwọ̀n tí wọ́n bá ṣe scan fún ìgbà míì wọ́n lè sọ fún pé ọmọ méjì ní bẹ nínú rẹ̀ ṣùgbọ́n gbà wọn bá bímọ tán wọ́n rí i pé ńgbà wọn bímọ ìkejì ọmọ nìkan lọ jáde hmm. kò sí nǹkan kan nú ẹ̀ mọ́ àwọn kéṣìṣì wà ń kọ́ọ̀tù lórí irú eléyìí ọmọ méjì lẹ́pẹ́ jí mi lọ́mọ ká gbé. Hmm. so ìgbà míì wọ́n lè sọ pọ́ mi ẹyọ kan ni tí wọ́n sọ fóbìnrin pé kó dìde kó máa lọ ilé ẹ ti bí ma tán ọmọ ti jáde kejì rẹ ti jáde kóbìnrin ọwọ́ ayarí pé rárá o nǹkan sì tún rú nínú tòun ìwọ obìnrin yìí ọ̀run ọ̀gbádùn ni àní hmm. ọ̀rọ̀ ti bí ma tán ti ṣe kínní ibi tá ti ń ṣe kínní ah, ọmọ bá tún dé. Hmm. so wọ́n sì ṣe skáàni láì mọ iye àyè tán sọ pé mẹ́yọ̀ kan torí ọlọ́run ọba ni wọ̀nyí àlẹ́mú máa fil arham nìkan ló máa ti bẹ́ẹ̀ nù àwọn àpò bí. jazakumullah khairan ah, ẹnìkan náà tún béèrè wípé ǹjẹ́ ẹni tí kìí ṣe mùsùlùmí ṣé ó lè yọ zakatul fitri fún àwọn mùsùlùmí tí wọ́n jẹ́ àwọn ìbátan rẹ̀ àbí alábàágbé rẹ̀. rárá o kó kó fọ ọmọwò rẹ̀ kó máa ná kó máa jẹ kó mùsùlùmí nìkan ní yìí ní í ṣe pẹ̀lú islam sọ pé kẹ́ni tí ì ṣe mùsùlùmí ọba mùsùlùmí yọ zakatul fitri islam ò sì sọ pé kó yọ zakatul fitr fẹ́ni tí ń bẹ ní ọ̀dọ̀ rẹ tí ń jẹ lọ́dọ̀ rẹ tí èsè mùsùlùmí hmm. mùsùlùmí nìkan ni máa yọ mùsùlùmí nìkan ni wọ́n máa yọ fún. zero nine zero five one six four five four three eight zero nine zero five one six four five four three eight nọ́mbà tí olùjábí náà tí ẹ fi pè wọlé sórí ètò fáwọn àtàǹbẹ ní agbègbè ní ilẹ̀ nàìjíríà tí a wà yìí bákan náà fáwọn tó ń bẹ lọ́nà tó jìn rírí nọ́mbà tí ẹ lè máa pè wọlé sí rèé plus two three four eight zero eight three two nine three eight nine six plus two three four eight zero eight three two nine three eight nine six. hello. Salaamaleykum warahmatullahi. Wa aleykum salaam wa rahmatullahi wa barakatuh. Kí ni ìbéèrè yín? ìbéèrè mi àkọ́kọ́ bí hmm. Islam ti gbà wá láàyè láti fẹ́ ẹlẹ́sìn mìíràn lóbìnrin náà ti gbà wẹ̀ bẹ́ẹ̀ sí ṣé ẹni lẹ́tọ̀ọ́ láti dáná fún wa. ṣé sàbátì lè fitiri tiẹ̀ náà á yọ ọmọ láì bá wa gbà wẹ̀ ní ìgbéyà lákọ̀ọ́kọ́. bákan náà obìnrin fẹ́ dáná fọ́fọ́ rẹ̀ ń wò dẹ̀ lọ́bẹ̀ ńlẹ́ mọ́ hmm. ó sì ní adìẹ tó lè fa láti fi ṣe bẹ̀ wọ́n wá gbogbo àyíká rẹ̀ kò sí ẹlẹ́sìn mùsùlùmí tó lè bá a pa ẹran yìí gbogbo òsì ó wá bẹ ẹlẹ́sìn míì ó wá ti gbélé nǹkan máa ń wí ká tó fa ẹran àti pàǹkẹ́kẹ́ sí i ó fi lé ọmọ ẹni yìí lẹ́nu ó wá pa báwo ni jíjẹ irú ọbẹ̀ yìí láti fi gbàgbà láti ṣe nǹkan míì bákan náà lórí ọdẹ ṣíṣe ìlànà owó ní ìsìlámù gbà kalẹ̀ tó tá máa ṣe ọdẹ ẹran mm. yálà irú ọdẹ ẹran tí ẹ bá ti gbogbo àti mọ̀ pé àwọn jẹ ẹran àgbẹ̀. Eh, lórí ti ìbéèrè ẹlẹ́kẹta hàn nítorí àsìkò àti fún àǹfààní àwọn ẹlòmíín nínú àwọn ìdánilẹ́kọ̀ọ́ tó ti kọjá lọ wọ́n ti dáhùn ilé ìsẹ́yìn dáadáa lẹ́kùnrẹ́rẹ́ náà ṣe ìsinlẹ̀. wọ́n ní tá a bá fẹ́ ẹni tí ì ṣe mùsùlùmí ní obìnrin gẹ́gẹ́ bí ọlọ́run bá ti ṣe gbà kì í ṣe pé ẹni tí ì ṣe mùsùlùmí lásán Hmm. kì í ṣe gbogbo ẹni tí ì ṣe mùsùlùmí lọ́lọ́wọ́n bá gbà pé kẹfẹ́ hmm. ẹni tí ì ṣe mùsùlùmí tọ́jẹ́ lẹ́sìn Nasara hmm. àbọ̀jẹ́ lẹ́sìn Yahudi ẹni kó lè jẹ́ Christian àbí kó jẹ́ Jew àwọn eléyìí nìkan lọ́lọ́wọ́n gbà pé mùsùlùmí lè fẹ́ obìnrin wa. wọ́n á ní táwọn bá fẹ́rù rẹ̀ nírú oṣù Ramadan tá a wà yìí tó lè jẹ́ pọ̀ ní dáná fún yín kí ló ṣe tí òfin ní dáná fún yín ìyàwó yín lò náà sọ náà dáná fún yín gbogbo ojúṣe tóbìnrin máa ń ṣe náà ṣe tó wọn ní sáwọn yọ zakatul fitr fún a ti ṣàlàyé lẹ́yìn ṣáájú àmì zakatul fitr mùsùlùmí ló máa ń yọ mùsùlùmí náà máa ń yọ fún torí de eléyìí báyìí ẹni tẹ́ ẹ bá yọ zakatul fitr gbọ́dọ̀ jẹ́ mùsùlùmí ọ gbọ́dọ̀ jẹ́ mùsùlùmí wọn ní àwọn fẹ́ẹ́ dú adìẹ ìyàwó àwọn ò lè dù so kí ló mọ̀ náà má lè dù lábẹ́ òfin ọlọ́nkọ́ máa sí yàtọ̀ láàrin ọkùnrin àti obìnrin nínú ká du ẹran hmm. so obìnrin náà du ẹran gẹ́gẹ́ bọ́kùnrin ṣe ń du ẹran Hmm. wọn á ní tó lè pe gbólóhùn tá a máa pè nígbà tá a bá fẹ́ du ẹran fẹ́ni tí èsì mùsùlùmí kọ́kọ́ bọ̀ ń dùn ẹ ṣàkíyèsí èsì gbogbo ẹni tó bá du ẹran lọ́lọ́wọ́n bá gbà pé ká jẹ hmm. tí ò bá jẹ́ mùsùlùmí ló du ẹran yéésù jọ́kan náà àwọn ahlul kitab ló du ẹran hmm. yahudi tàbí nasara yahudi tàbí nasara àwọn nìkan lọ́lọ́wọ́n gbà pé ká bá du ẹran á tún lè jẹ àmọ́ májẹ̀mú tiwọn náà ni pé yóò du lórúkọ lọ kò gbọ́dọ̀ du lórúkọ nǹkan mi àkíyèsí kan tún wá wà tó wá tó wípé tá a bá ti dú ẹran lórúkọ ọlọ́run pé ká jẹ kò tó wọn nítorí pé wá nínú hadith ali ibn abi talib radiyallahu anhu eléyìí tí imam muslim tó gbé jáde anabi wa muhammad sallallahu alayhi wa sallam ó ní la'ana allahu man dabaha li ghayri allah hmm. ọlọ́run láàánà gbogbo ẹni tó bá dú ẹran fún nǹkan míì tó yàtọ̀ sí allah ìyẹn ni pé ẹ ṣàkíyèsí nígbà tẹ bá fẹ́ dú ẹran ẹ ní nínú ẹ̀mí pé mo fẹ́ dú ẹran yìí fọlọ hmm. ẹ wàá dùnbù rẹ lórúkọ lọ. Hmm. nǹkan méjì yẹn gbọ́dọ̀ wà nbẹ hmm. mo fẹ́ du ẹran yìí fún Allah ó wà á dúnbò rẹ lórúkọ Allah tí nǹkan méjì yóò bá pé tó dá wa lójú a gbọ́dọ̀ jẹrú ẹran. Hmm. hello. maaleykum salaam wa rahmatulah. akọ alájùmọ̀ lọ́jà sọ̀pọ̀ rẹ orúkọ mi ni sẹrífàtì abdulsalam látòkè owó dìgbò mọ sọ. kí ni ìbéèrè yín màmá. ìbéèrè tí mo fẹ́ bi bàbá ni pé obìnrin tó jẹ́ mùsùlùmí hmm. ọkùnrin náà jẹ́ mùsùlùmí tí wọ́n fẹ́ra wọn hmm. ìgbẹ́ tí wọ́n jẹra lọ́mọ tí wọ́n ṣe ìjì táwọn àfa àjókòó. Hmm. wọ́n wá sísan ṣé ó nínú dúkìá rẹ̀ ni àbí kò ní bí dúkìá rẹ̀. alhamdulilayi nínú májẹ̀mú téèyàn máa fi jogún èèyàn òun náà ni kọjá pé ọkọ àtìyàwó ni wọ́n jẹ́ síra wọn ṣùgbọ́n wọ́n ní májẹ̀mú rẹ̀ ní kó jẹ́ aqdu zawjiyyatan sahih kó jẹ́ pé yegi tó sọ ọkùnrin di ọkọ fún obìnrin yẹn tó sọ obìnrin yẹn dìyàwó fọkùnrin yẹn eléyìí tó lálàáfíà òun bẹ láàrin wọn. Hmm. tí yegi tí ó lálàáfíà bá ti ń bẹ láàrin wọn ìyàwó yẹn lẹ́tọ̀ọ́ láti jogún ọkọ ọkọ lẹ́tọ̀ọ́ láti jogún ìyàwó èyí ọba kọ́kọ́ kú nínú àwọn méjèèjì ọtọ́ sẹ́nìkejì tó bá ṣẹ́kù pé kó jogún ẹ̀ ọmọ hmm. ń bẹ láàrin wọn kò sọ́mọ láàrin wọn eléyìí ẹsẹ májẹ̀mú tóbìnrin fi jogún ọkùnrin hmm. lọ́kùnrin fi jogún obìnrin náà lẹ́sẹ̀ rí nínú àyà tó lọ́wọ́ bá ti ń sọ̀rọ̀ ogún ọkọ lọ́dọ̀ ìyàwó hmm. ogún ìyàwó lọ́dọ̀ ọkọ ó ní walakum nisfu ma taraka azwajukum illam yakun lahunna walad fa in kana lahunna waladun فلكم الربع مما تركنا من بعد وصية يوصين بها أو دين ولهن الربع مما تركتم إن لم يكن لكم ولد فإن كان لكم ولد فلهن الثمن مما تركتم من بعد وصية توصون بها أو دين Ọlọ́run ní táwọn ìyàwó yín ló bá kú ṣáájú tiyín ẹ̀yin ọkọ ẹ gba ìdajì gbogbo dúkìá tí ìyàwó yín fi sílẹ̀ sáyé lópin ìgbà tí ìyàwó yìí ọba bímọ rí hmm. kò lọ́mọ rárá kódà kó sọmọ zina hmm. so ọkọ jẹ ìdajì dúkìá rẹ̀ ọlọ́run ní tó bá jẹ́ pé ìyàwó yìí bá fọmọ sílẹ̀ sáyé ọ̀nà yóò wọ ọmọ yìí gbà wá hmm. ìyẹn tó obìnrin nù o hmm. so ọkọ gba ìdá kan nù mẹ́rin hmm. wáyé o tó bá jẹ́ pé ìyìnlẹ̀ bá kọ́kọ́ kú àwọn ìyàwó yín náà jogún yín àwọn gba ìdá kan nínú mẹ́rin gbogbo ní tẹ́ bá fi sílẹ̀ lópin ìgbà tó ṣe pé ńgbà táyìn kú ẹ̀fọ́ má lẹ̀ láyé àmọ́ mo gbọ́dọ̀ jọ ọmọ tí ìsọmọ zina tọrọ ọmọ tí ìsọmọ zina ní ìjogún bàbá òun ló lè dí ẹlòmíì lọ́nà láti gbàǹtọ́ pọ̀ hmm. so ọlọ́run á ní tẹ́ ẹ bá wa fọmọ sáyé a jẹ́ pé ìdá kan nu mẹ́jọ òníyàwó yẹn ọgbà hmm. torí ẹ kákíyèsí béèrè kan sì yẹn pàtàkì hmm. ẹ rí i pé nínú ṣíṣí àti àṣà Yorùbá lọ́pọ̀lọpọ̀ gbà wọ́n lè máa sọ pé obìnrin yìí báyìí eh, ọkọ ọ̀jẹ́ lọ́mọ kan so ọkọ wa kú ní ìsìn wọn náà wà ń bọ̀ pọ̀ fẹ́ jogún so jíjogún ọkọ lẹ́yìn ìgbà tọkọ bá kú eléyìí tí ìyàwó lẹ́tọ̀ọ́ sí kìí ṣe májẹ̀mú rẹ̀ ní kíyàwó yẹn jẹ́ pé ó bímọ fọkàn rí hmm. ọwọ́ pé yìgì tó lálàáfíà ń bẹ láàrin wọn ó hmm. ti sóbìnrin yẹn dẹni tí ọlẹ́tọ̀ sátìjogún ọkọ rẹ̀. Hmm. àpèjúwe mi ni ẹ rí i pé ìbéèrè máa ń pọ̀ lórí pé àwọn ti bímọ kalẹ̀ náà káwọn tó so yìgì àbí ọmọ ti pọ̀ wọn ò so yìgì. tó bá jẹ́ pé ọkùnrin yẹn ṣáájú kó tó di pókú òun àti obìnrin tí wọ́n ti kọ́kọ́ ń gbé ní ìgbé zina hmm. wọ́n sì ti bí àwọn ọmọ kalẹ̀ hmm. ṣùgbọ́n kọkùnrin yẹn tó kú wọ́n ṣàtúnṣe wọ́n so yìgì tẹ́rí yìgì tí wọ́n so yẹn àǹfààní rẹ̀ látijọ́ tá ti so títí dọjọ́ kú yóò máa bẹ fẹ́kì ní kejì wọn èyí tó túmọ̀ sí pé tí ọba yẹn pọ́kọ́ ńlọ́ba wá kú lẹ́yìn ìgbà obìnrin yìí ìyàwó rẹ̀ ni yóò jogún rẹ̀ bó tilẹ̀ jẹ́ pé àwọn ọmọ tá ti bí ṣáájú yìgì yìí àwọn ò ní jogún ọmọ tí wọn bá bí lẹ́yìn yìgì ònìkan ní òjògùn tọ eléyìí túmọ̀ sí pé tó bá pa bá ṣàtúnṣe wọn àwọn obìnrin yẹn ò ní di ẹni tí ò ní jẹ kọ́bọ̀ àwọn náà jogún ọkọ wọn bó tilẹ̀ jẹ́ pé àwọn ọmọ tá ti bí ṣáájú ń gbà mí gbogbo wọn ò ní jẹ nǹkan kan nínú dúkìá ọkọ yẹn pa. ẹ̀lọ́ wa aleykum salaam wa rahmatulah ọkọ yín ibi ti ń pè. ọkọ mi ni alila ẹkùn ìbéèrè mi nígbà kan mo wà ní mo wà ní mọ́sálásí nígbà kan mhm. mo wá kọjá níwájú ẹnìkan tó ń ṣe àlùwàlá ó wá fi omi sí láwọn ní ilé tí mo fi gba wájú ìwọ̀dá tó ń gbà àlùwàlá ẹ dákun pé òyìnbó ni kéèyàn gbà wájú ẹni tí ń ṣe àlùwàlá kọjá. ọ̀dà má gba ah, wájú mi kọjá nítorí pé mò ń ṣàlùwàlá àríkúndá ni àtàṣejù islam kò wípé kẹ́nìkan mọ́ gbà wájú ẹni tí ń sálọ àlá kọjá mọ́ hmm. gbà wájú ẹni tí ń ṣe sọ̀láàtì kọjá tó ń lò fi ọlọ́run sọ. Hmm. ẹni tí ń sì ń ṣe sọ̀láàtì gan ń ṣe ní ọ̀tọ́ pípọ̀ gbà wájú rẹ̀ kọjá ńgbà tí ó bá ti fi nǹkan kan dí gàgà wájú ẹ̀ hmm. àmọ́ tó bá fi nǹkan kan dí gàgà wájú rẹ̀ ó lè kọjá tiẹ̀ lẹ́yìn gàgà o. Hello. Assalamu wa aleykum salaam wa rahmatulahi wa barakatuhu ó kọ́ yín bí ẹ ti ń pè. abdulfatah láti us. kí ni ìbéèrè yín o. náà a kí àwọn dókítà ìbéèrè mi ni pé ẹni tí ó ní owó tó ti wọ nìṣàn hmm. bóyá ó ní káàsì tó ti wọ nìṣàn hmm. ó tún wá ní bísíǹsì náà bísíǹsì ẹ̀ náà ó yẹ kó gbogbo àwọn tó tó yẹ nínú ó wọ nìṣàn tó máa yọ zakatu mal nínú káàsì tó ní àti bísíǹsì tó ní ìmọ̀ nígbà lè máa ṣàánú. ọ̀dà alhamdulilayi lábẹ́ òfin ọlọ́run ẹni tó yẹ kó lówó owó rẹ̀ ti tó òdiwọ̀n téèyàn ní téèyàn fi yọ zakat ó sì tún jẹ́ oní kárakáta owó tí ń bẹ ń di kárakáta náà ó tó òdiwọ̀n téèyàn ní téèyàn fi yọ zakat ní ìgbà tí àsìkò zakat bá tó àti business àtòwó tá a ní zakat owó la máa ń yọ fún gbogbo ẹ̀ hmm. zakat owó la máa ń yọ fún gbogbo ẹ̀ wọ́n á ṣírò iye ọjà tí wọ́n ní eléyìí tí wọ́n ń tà iye táwọn lè tà tí ò ní wọ́n jù tí ò ní dín jù wọ́n á owó yẹn papọ̀ mọ́ owó tí wọ́n ní lápò wọ́n wá yọ zakat kan fún un hmm. pín gbogbo owó yẹn fún ogójì èsì tó bá mú jáde òun náà ní nǹkan tí wọ́n yọ ní zakat. ètò sì dọ́gba jù nínú ọ̀rọ̀ àwọn olùmọ̀ náà ni pé business tá n bá ń ṣe zakat wọ bẹ̀ hmm. yàtọ̀ sí àwọn olùmọ̀ tí àwọn ní zakat wọnú owó tá a máa fi ń ṣe business àwọn olùmọ̀ wa sọ pé òwò lọ sẹ́kù hmm. ẹ bá ti ní zakat wọnú owó business. Hmm. Hello. Hello ó yín ibi ẹ ti ń pè o. ìyá aisha látòkè òde. kí ni ìbéèrè yín. ìbéèrè mi ni pé ní tí a ṣe fẹ́ yọ zakatu ìṣèṣà fẹ́ yọ yìí. Nàám ṣéyàn lè lo nǹkan téèyàn ní tó jẹ́ nǹkan yíyọ bóyá bíi ọkà bàbà bá gbàgbé. Tó ọ̀dà. Ẹgbẹ́ rẹ̀ ní kejì. Nàám. Nàám téèyàn bá ń kírun. Hmm tí àbá lọ sí oko tí àbá fọ́nà bí ẹ máa mẹ́ta hmm. tí àwa gbórí sókè tí àwa lọ sí sùjù hmm. àwọn àdúrà ò lèèyàn máa ń ṣe nígbà tí àbá ṣe sùjù. alhamdulilayi zakatul fitr gẹ́gẹ́ gbogbo wa ti ṣe ni ọ̀kan gbòógì nínú ìjọsìn ní ìtura àwọn àjùwà. Mm eléyìí tí mùsùlùmí gbọ́dọ̀ ṣe ní àárọ̀ ọjọ́ ọdún ṣáájú sọ̀láàtì làáyid láyé anábọ muhammed sallallahu alayhi wa sallam wọ́n yọ zakatul fitr pẹ̀lú àwọn kan tí ń bọ̀ yìí dẹbìnú hmm. bákan náà zabib wọ́n tún yọ zakatul fitr pẹ̀lú qamh hmm. alikama wọ́n tún yọ zakatul fitr ní ìgbà yẹn pẹ̀lú ẹ̀ṣáír wọ́n tún yọ zakatul fitr pẹ̀lú akit akit òun náà ni mílíkì mílíkì tí wọ́n sá tó di gbẹrẹfu tó wá dàbí àkàrà ògbómọ̀ṣọ́ wọ́n ní lárúbáwá máa ń pè ní akit tẹ bá bá mi wo àwọn nǹkan márààrún yìí àwọn náà ni gbogbo àdìsí mú wa ife wọn yọrí ní zakatul fitr hmm. láyé anabi sallallahu alaihi wasallam dẹbìnú zebib èso àjàrà ni tí wọ́n bá sá tó bá gbẹ hmm. yóò yóò di zabibu nígbà yẹn nígbà tó wà tútù wọn máa ń pè ní arinab so kama òun náà ní alikama sharir òun náà ó dà gẹ́gẹ́ bí ọkà bàbà kìí sọkà bàbà gangan torí pé lójú ó máa ń jọ bí rice àmọ́ máa ń green hmm. so akret òun náà ní mílíkì tí wọ́n ṣàtọ̀gbẹ àwọn olùmọ̀ wa sọ pé wọ́n yọ zakatul fitri yìí látara oúnjẹ tó wọ́pọ̀ hmm. ní àwùjọ nítorí pé wọ́n ní oúnjẹ tó bá wọ́pọ̀ láwùjọ yín tẹ̀ ń fi ń so oúnjẹ inú rẹ̀ lẹ́tì yọ zakatul fitr. Hmm. so oníbèrè wa sọ pé sáwọn lè yọ ọkà bàbà sáwọn lè yọ àgbàdo dáadáa ọkà bàbà nínú oúnjẹ tó wọ́pọ̀ ni àgbàdo nínú oúnjẹ tó wọ́pọ̀ ni hmm. bẹ́ẹ̀ náà ni ráìsì nínú oúnjẹ tó wọ́pọ̀ ni ní àwùjọ tiwa náà lónìí ẹ lè yọ. Hmm. àwọn yẹn tún máa ń béèrè pé sáwọn lè yọ èlùbọ́ sáwọn lè yọ semovita ṣé àwọn sì tún lè yọ gàrí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gbogbo ẹ̀ pátá ẹ lè yọ ní zakatul fitr pẹ̀lú májẹ̀mú pé ntẹ́ ẹlẹ́ẹ̀fẹ́ yọ̀n àkọ́kọ́ oúnjẹ tó láwùjọ ni ẹlẹ́ẹ̀kejì ó sì ṣeé fi gbá wọn Hmm. nítorí pé wọ́n ní múdù mẹ́rin tèèyàn kan yàtọ̀ sẹ́ni tó lẹ́ẹ̀fì tòlótòló yọ zakatu fitiri ẹ̀yin náà wò fẹ́ <laughs> múdù wo ló fi wọn tòlótòló. bóyá yóò jòrí àtàrin sọ́tọ̀. ẹni tó lọ lè yọ adìẹ ń zakatu fitiri gbogbo sọkúsọ pọ̀ wọn hmm. bá máa pòfin ọlọ́run kó gbé ẹnu ẹ lọ. Hmm. ẹlòmíì sọ pé ẹ lè yọ su ní zakatu fitiri ah, ah. ìsọkúsọ ni gbogbo eléyìí ẹlòmíì sọ pé ẹ lè ra bọ́ǹvìtà. Ah, <laughs> múdù wo ni àwọn. Hmm. bọ́jà mílíkì láàyè tá a máa báyìí hmm. ẹ̀yin náà ṣàkíyèsí wọ́n ní múdù mẹ́rin múdù mẹ́rin igbá àwọn ìka ni wọ́n ń pè múdù hmm. ṣé gbogbo ohun tá a kà kalẹ̀ ó ṣe ń wà múdù èso ṣe ń wà múdù ṣé adìẹ ṣe ń múdù ló ṣe ń adìẹ. subhanallah àti tọ́kì. torí ẹja ọlọ́run ká fi sọ̀rọ̀ wa. ẹnì Gari, wọ́n gbé gbọ̀nà kan kó tó di gari, hmm. nítorí pé ẹ̀gẹ́ ni wọ́n ní sẹ̀mọ́nvita hmm. wọ́n gbé gbọ̀nà kan kó tó di sẹ̀mọ́nvita hmm. nítorí pé ó lè ni èlùbọ́ wọ́n gbé gbọ̀nà kan kó tó dé èlùbọ́ nítorí pé kí ni èso ni so àwa wá sọ pé kò búrò gbígbé gbọ̀nà kan processing ọ̀sọ́ di ní tí ọ̀tọ̀ pé ká yọ ń zakat kí ló dé ẹ bá mi wo tí wọ́n yọ láyé ànábì sallallahu alaihi wasallam wọ́n yọ tamur wọ́n yọ zabib wọ́n yọ qamh hmm. wọ́n yọ sha'ir hmm. wọ́n yọ aqid. sẹ́lí nǹkan máa ra àrùn yìí báyìí nǹkan méjì péré ni procession wọ̀ láyé ànábì sallallahu alaihi wasallam. òun náà ni alkama àti sha'ir. ṣùgbọ́n tamur yẹn process wọ̀ hmm. olùkí tamuru yìí ṣe tamuru láti pilẹ̀ tí dẹ̀bínú bá kọ jáde wọ́n máa ń pè ní rotab gẹ́gẹ́ bí ẹ̀fọ́rọ̀ ẹ̀fọ́ ọ̀rọ̀ yẹn wà ní dídẹ́ bínú tó ti gbẹ̀hún àfi kẹ́ ẹ máa sà. tòlẹ́ mọ̀ pé processing kanu zebib kì í ṣe zebib láti pìlẹ̀ mm. láti pìlẹ̀ rẹ̀ ní wọ́n ń pè ní inab naam inab. èso àjàrà ẹ̀rí tó ń ta ní ìsìn tí ẹ̀ máa ń travel. Mm. tó ń kó sínú àwọn ọ̀rá kan wọ́n máa pe lówó tó ń wọ́n gidigidi nígbà tí ò sí láwùjọ àwọn kò wà ní. Mm. tẹ́ bá sá sá sá sá sá sá yọ padà gbẹ yọ wá dà gẹ́gẹ́ bí gúgúrú. so ọ̀wọ́ processing ni. Hmm. so bẹ́ẹ̀ náà ni akis bí yogurt ni ẹ̀rọ kí yogurt omi ni bẹ́ẹ̀ ni a saa saa exactly bẹ́ẹ̀ sí makara Ògbómọ̀ṣọ́ bẹ́ẹ̀ ni màá rí mm. ló ti bẹ́ẹ̀ tọ́kítẹ́ máa ń kan ẹ̀ máa jẹ́ ní tí eyín so gbogbo eléyìí na processing wọ̀ kò sí mm. wàhálà ń bẹ pé yọ gàrí kò sí mm. wàhálà wọ́n á ní àdúrà wo làwọn lè máa ṣe ń forí kalẹ̀ gbogbo ń tẹ́ máa ń fẹ́ lórí ayatul qiyama ẹ̀ máa tọrọ àmọ́ léde lárúbáwá hmm. léde lárúbáwá hmm. ṣẹ́bẹ́ yìí náà mọ̀ ẹ́ pé nísìnyí báyìí ẹ̀sìn tiwa ibikíbi tẹ́ ẹ bá lọ láyé ẹ bá pé gbogbo mùsùlùmí tí ó bá ṣe sọláàtì yóò bẹ̀rẹ̀ pẹ̀lú Allahu akbar yóò hmm. sì parí pẹ̀lú asalaamu alaykum Allahu akbar kìí ṣèdè Yorùbá asalaamu alaykum kìí ṣèdè Ìgbò torí ẹ asọláàtì èdè lárúbáwá náà máa fi ń ṣe gbogbo ń tẹ́ wàá wí nù sọ láti gbọ́dọ̀ wà ní èdè lárúbáwá. Hmm. tẹ bá ní àwọn ògbó lárúbáwá ti fẹ́ tọrọ ẹ̀kọ́ tó ẹ <laughs> wàá máa kọ́ lárúbáwá gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti ṣe kọ́ òyìnbó ẹ rí i pé òyìnbó nìsín ó mú láyé ọ̀pọ̀lọpọ̀ hmm. òyìnbó kúmá kò ní nǹkan kan ṣe pẹ̀lú ọ̀run wájú pé báyìí owó ṣe dà lọ. Hmm. ẹ rí i pé ọ̀pọ̀lọpọ̀ tó bá ti bí ma ní ìsìn gan àtúnṣọ yorùbá sọ mọ́mọ́. ìbò ni ìyìnbó ni. so tí ó sì yẹ kó rí bẹ́ẹ̀ èdè elédè gan bó bá gbọ́ kò lè yé bọ̀rọ̀bọ̀rọ̀ kò lè yé bọ̀rọ̀bọ̀rọ̀ torí hmm. eléyìí ti yéèyàn nínú ẹ̀kọ́ tẹ́ ẹ̀ bá gbédè ya yín dáadáa hmm. èdè elédè gan ẹ̀ gbọ́ dáadáa hmm. so àwọn akétorí tá a jẹ tá a jẹ tá a jẹ la ṣe hun rí mọ́yìnbó yìí báyìí so n a wà á jẹ ìnilára ní í ṣe pẹ̀lú torí bá a fẹ́ jọ màlì jẹ́nà so ẹ̀jẹ̀ akọ ẹ̀jẹ̀ akọ ẹ̀jẹ̀ akọ tá a bá fún èdè lárúbáwá ní ìyànjú ìdá kan nu ọgọ́rùn-ún èyí tá à ń fún yìnbó hmm. ẹni tí ó ti gbọ́ díẹ̀ nínú rẹ̀ wọ́n pọ̀ jọjọ láwùjọ wa torí de ilé èdè lárúbáwá náà lè lè fi ṣàdúrà nínú ìforíkanlẹ̀ ẹ̀yìn nínú sọ̀lá hmm. tẹ́ ẹ̀ bá wa máa ń tẹ́lẹ̀ wí rárá rárá rárá hmm. ẹ lè máa sọ pé allahumma rabbana atina fid dunya hasana wa fil akhirati hasanatan wa qina adhaban nar fún àǹfààní ẹni tí ó ṣe ìbéèrè tí wọ́n dáhùn tán yìí lẹ́yìn tí ẹ bá wí gbólóhùn subhana rabbiyal a'la tán ni òkọ́ kẹlómi máa ń lérò ìpé bọ́yá ní tí wọ́n sọ náà ni wọ́n ní ká máa wí ní sùjúd torí ẹlòmíì ó lè ṣì gbọ́ bá wọn. hello. asalaamualeykum amtala. wa aleykum salaam wa rahmatulahi wa barakatuh. ó kọ yín. adébáyọ̀ adéròjú ọ̀tàgbọ̀gbọ̀dé. ọ̀dà kí ni ìbéèrè yín. gẹ́gẹ́ bí wọ́n ṣe ṣe lálàyé wa pé Hmm. ẹ̀bá ti ní ibi tí ó gbẹ́kẹ̀ ní fún gbogbo ọba èèyàn jẹ́ bí oníṣẹ́ oṣù hmm. ǹgbẹ́ èèyàn lè yan owó ṣe sàkátìlì fífi bákan náà yan fásitì àkíké lẹ́yìn imam àkókò wo pàtó lèèyàn lè ìyẹn lè ṣe lẹ́yìn imam. ọ̀dà ṣe rí ìbéèrè lẹ́ẹ̀kejì tó tó béèrè náà ó ti ó ti jẹ́ dídáhùn sí tipẹ́tipẹ́ kọ́mọ́dà bíi pé a tún dára padà sẹ́yìn náà ṣe naam hello. wa aleykum salaam wa rahmatulah ọkọ yín. àdúgbò láti arúgbó. kí ni ìbéèrè yín. ìbéèrè mi ni wípé ní àṣà àwa Yorùbá ní aláboyún bá bímọ hmm. wọ́n ní kéèyàn ọmọ wálé sí ilé bàbá ẹ̀ hmm. ẹ dákun kí ni ṣẹ̀rí àṣọ nípa rẹ̀ ìbéèrè mi ẹlẹ́ẹ̀kejì hmm. à ń kírun lọ́wọ́ àwa àtijọ́ gbé ní ẹ̀gbẹ́ ara wa ẹnìkan ìmọ̀mù wa ń dédé pé tó o bá ka wúrà tán tó ka fásitì àtàn òun ló rúkú tó bá lórí sókè nígbà ẹsẹ̀ wa bọ́ sí níwájú kí ni eré àsọ fún wa nípa ẹ̀ ẹ dákun. ọ̀dà ọkọ ni pé ẹni nínú àṣà Yorùbá pé tí ìyàwó ọmọ bá bímọ wọn nìkan gbé ọmọ lọ sílé bàbá bàbá oh, ọmọ. so àkọ́kọ́ ni pé ẹni kí ni Islam rí sí lẹ́yìn tó ètò ẹ̀kẹ́ mójútó kọ́kọ́ síwájú eléyìí hmm. because ẹ̀rí àwọn béèrè mi táwọn yẹn ń béèrè kí ṣe hmm. kó sáǹfààní kan lọ títí. tó ọkọ béèrè nípa bó la ṣe sin lọ́n gan ni gidi. Hmm. because ọ̀pọ̀lọpọ̀ ló ń ṣẹ̀sìn eré lásán ni wọ́n ń ṣe. islam gan ọwọ́ rẹ̀ hẹ̀hẹ̀ wọ́n fi mú. tó wọ́n gbọ́mọ lọ́lé bàbá ọmọ bàbá bàbá ọmọ wọ́n gbé lọ lé ìyá ìyá rẹ̀ wọ́n mọ̀ gbogbo ẹlẹ́yìn islam ò ní ṣe pẹ̀lú gbogbo pẹ̀lú gbogbo àwọn kan tí ò ní túmọ̀ tí ò ní túmọ̀ wọ́n gbé lọ gbé lọ yín lẹ́mà ẹ̀yin ó dà gẹ́ bí tòhídì tẹ́ kàkùn hmm. ẹ̀yin ó dà gẹ́ bí ẹ̀sìn tẹ́ fọwọ́ ẹ̀rẹ̀ mú hmm. so gbogbo eléyìí ẹ má máa ṣèbéèrè ń parú nǹkan bá ẹ ṣèbéèrè ń pa tí ó wúlò fún yín láyé tí ó wúlò fún yín lálùkìyàmù so wọ́n á ní ìmáàmù kan tó ń ṣe lè máàmù fáwọn èèyàn Hmm. ẹnì kẹta wa dé ó ń ṣe lè máàmù fẹ́ nìkan ẹnì kẹta wa dé máàmù hmm. ka fati àti súra tán tó ń sì tún rúkọ tó ń gbórí sókè láti rúkọ kó òun tó bọ́ wájú hmm. kò dájú pọ̀ ṣẹlẹ̀ nítorí pé ẹni ìmáàmù ẹni tẹ́ bá fi ṣe ìmáàmù yẹ kó sọ yẹ kó lóye torí pé téèyàn bá ti di méjì pẹ̀lú ìmáàmù ìmáàmù ni wọ́n wà wájú èèyàn wà lẹ́yìn ká wá pé ìmáàmù gbàgbé hmm. kí lẹ́yìn tẹ́lẹ̀ wà lẹ́yìn rẹ̀ náà sí ẹ̀yẹn bọ́ sẹ́yìn tó wọn bá bọ́ síwájú bá bọ́ síwájú ẹ̀yẹn bọ́ sẹ́yìn ṣé hmm. eléyìí náà tún ṣe nǹkan kan tó le lọ títì. hello hello hello O kọ́ yín bí ọtí ń pè é abdulaziz láti wẹ̀. kí ni ìbéèrè yín o. ìbéèrè mi ni pé dókítà fúgàmù kan ní ajínigbé ní àná wọn ní ìpínyàn kan jẹ orúkọ bàbá ẹ fẹsẹ ni ẹni tó wá gbọ́dọ̀ wá àkàtà ẹ pé kì í ti bàbá ẹ bẹ́ẹ̀ ló ti láti kéke gbogbo skul kan lọ pàtó ìdí ẹsẹ ẹsẹ ìsìn orúkọ bàbá yẹn ló fi ṣe kí ni irú ẹni yìí lè ṣe àbí kí ni ìfẹ́ lórí ẹ ẹ̀kejì ní kíláàsì làwọn àti ń gbọ́ ń gbọ́ yìí sẹ́pẹ̀ ní àdẹ́sẹ̀kọ̀ pẹ̀lú ní mọ́sálásí tí àwọn àyẹ̀. alhamdulilayi ọkọ ni pé òfin ọlọ́wọ́n bá ní orúkọ bàbá wa láàmà jẹ́ títí tá a fi kú hmm. àbá àjọkùnrin àbá àjọbìnrin hmm. àbá àfẹ́yàwó àbá àmàfẹ́yàwó àbá àlọ́lé ọkọ àbá àmàlọ́lé ọkọ hmm. orúkọ bàbá kálukú ni wọ́n máa jẹ́ títí láéláé. àkàràmọ̀kọ́mọ̀lá ẹ mọ̀ pé inú àṣà tiwa téèyàn bá gbọ́dọ̀ àbúrò abẹ́gbọ̀n bàbá rẹ̀ so àwọn bàbá yìí wá náwó lé lórí àwọn ni wọ́n tọ́ títí tó fi kàwé tó fi gbóyè tó fi dépò kan àwọn bàbá àwọn ti tú láṣẹ yàn hmm. láti ìgbà tó ti wà ń bẹ kókọ tiwọn ni ó tún máa jẹ yọ gbàgbé bàbá tiẹ̀ hmm. àṣà tó takò ìsìn lélẹ̀ yẹn hmm. bóyá èèyàn mà ọlọ́run ní kẹsẹsẹ máa ní ètò wàá gba àwọn ìwé ẹ̀rí lóríṣiríṣi kò sí wàhálà ń bẹ èèyàn máa ń ṣàtúnṣe àtúnṣe rẹ̀ náà ní pé ẹ lọ sí kóòtù tẹ bá ń lọ sí kóòtù yẹn ẹ ṣe tí wọ́n pè ní observation sẹ́yìn gbogbo àwọn àwé ẹ̀rí tẹ ti gbà yẹn hmm. pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ orúkọ yín báyìí so báyìí lẹ̀ wọ́n á ń jẹ́ so wọ́n sì ní kẹ́ gbé jáde nínú àwọn àwé ìròyìn hmm. so ó níye òǹkà àgbà tó fi gbé sínú ìwé ìròyìn yé ìwé ìròyìn mélòó ló gbé sí hmm. so tí wọ́n fi máa pe ìwọ tán ti máa báyìí tẹ́lẹ̀ o báyìí lórúkọ rẹ nísì so ìwọ ló sì máa sábàbí tó fà á tó ń fi wá ń jẹ ntọ́ ń jẹ nìsín hmm. wọn ló sì máa ń tọ́ fà tó ń fi ń jẹ ntọ́ ń jẹ tẹ́lẹ̀ hmm. ṣùgbọ́n bàbá ti máa ìdá àtàṣìṣe láṣìṣe àtà ìdá hmm. ká yí padà ni nítorí pé ká máa ìdá láìdá ká má ṣìṣe láṣìṣe ká sì pa mára ká ká ká korí bọlẹ̀ ká ká sí òkè orí bẹ́ẹ̀ náà láṣìṣe kú òun ló burú wọ́n ní àwọn gbọ́ irú ètò tá à ń ṣe ní ìsinmi mọ́ṣáláṣí hmm. táwọn sẹ́lọ̀ mọ́tẹ́ sì ti sọkúsọ ọ̀rọ̀ ẹ̀sìn náà ń kọ́ hmm. nínú ẹ̀sìn Islam mọ́ṣáláṣí wà fún kẹ̀sìn náà kẹ̀sìn rántí Ọlọ́run nínú hmm. rántí Ọlọ́run ni kẹ́kẹ́kọ̀ọ́ nípa ẹ̀sìn yín náà. Hello. Wàhálẹ́gùn sálàmù rọ́ṣùtìlá ó kọ́ ní bẹ́ẹ̀ tí ń pè ó. Orúkọ mi ni Àríkì látòṣogbo. Kí ẹgbẹ̀rún abẹ́rẹ́ bèrè lọ́wọ́ àwọn ìtọ́jú wa wípé tí èèyàn bá ń ṣe ìṣe ara lórí nǹkan hmm. tí akéèyàn bá fẹ́ níyàwó tàbí tó fẹ́ ẹyàn ṣá hmm. ọ̀nà wo lèèyàn tí máa ń gbà ní àmì wípé ó kẹ́ ẹni yìí ẹni tó ta fún mi ni àbí ẹni yìí ẹni yìí kò ta fún mi. àkọ́kọ́ kò sí àmì kan tí ìṣẹ̀rẹ́ àsọpọ̀ rì hmm. kò sọpọ̀ rì dúdú àjẹpẹ́ má ṣe kò sọ pé ó rí funfun àjẹpẹ́ ṣe mm-hmm. tọkàn rẹ bá ti balẹ̀ ṣé tí o ti torí rẹ ṣe istikhara ṣíṣí ṣe rẹ ṣe mm. tọkàn rẹ bá ń ṣe hílàhílò lórí ṣíṣe rẹ jáwọ́ mbẹ ṣé o ti parí èyí mm. ti ṣe pé mo ti ṣe istikhara lẹ́ẹ̀kan tó o lè tún o lè tún ṣe o lè tún ṣe o lè tún ṣe títí tọkàn rẹ ó fi balẹ̀ ṣíṣe àbí má ṣe mm. ṣùgbọ́n kíyèsí o kì í ṣe gbogbo nǹkan náà pátá ni ẹ máa ń ṣe istikhara sí pé kéèyàn ṣe istikhara sí pé ṣé kí n fẹ́yàwó àbí kí n má fẹ́yàwó hmm. ìbásíkò jáde lẹ́yìn wọ́n fẹ́yàwó náà ni. àmọ́ ẹni báyìí pàtó hmm. ọlọ́run sórí ń bẹ́nu fífẹ́ rẹ̀ àbí òsì ń bẹ̀ nígbà yẹn máa ń ṣe istikhara sí nu. Hmm. tọ́kàn rẹ bá ti balẹ̀ sí fífẹ́ rẹ̀ fẹ́ ọlọ́run ọbọ̀ fòrè sí. ọlọ́run. sàmàlẹ́kùn. wàhálà yìí orúkọ mi ni kudrat abdulwaheed tí gbogbo èèyàn mọ̀ sí ìyá saheed láti ṣàjá. kí ni ìbéèrè yín. ìbéèrè mi ni pé àkọ́kọ́ ni pé ẹran tún lọmọ tá a máa pa yẹn. Hmm. ṣé tí ọkùnrin ò bá lágbára àbọ̀mọ̀ bá lágbára àti ipá sọ́mọ̀ ti fagbára ìyá ká ṣé ṣe fún náà gbà sí eré àgbà kọjá pé kí ìyá ọmọ ó pa kó pa ẹran sínú fọmọ rẹ àkọ́kọ́ nù ẹ̀kẹ́ ìtì ní tó bí wọ́n bẹ̀rẹ̀ wà fọmọ tó wà yẹn lágídí tọmọ fi pé márùn-ún yóò sì pa sí ọmọ sì ń pa ìrí àwọn onífọkọ bẹ́ẹ̀ ẹ pé kò bàjẹ́ fún yín o. ẹ ṣe àdúgbò alhamdulillah ọkọ ìyẹn bàbá ọmọ lọ́lọ́wọ́n ọbẹ̀ ẹlẹ́dàá pa láṣẹ pé kọ́ máa pẹran àkíkà hmm. fún ọmọ rẹ̀ ní ọjọ́ keje ẹja sàn kìí ṣe ọjọ́ keje kìí ṣe ọjọ́ kẹjọ hmm. ọjọ́ keje lànà bí sọ nínú gbogbo àdé sọ ọjọ́ keje ẹ wá ní tí ó bá jẹ́ pé bàbá ò lówó lọ́wọ́ hmm. tó fi lè pa àmọ́ ìyá lówó lọ́wọ́ ṣé ìyá lè máa pa náà ìyá kọ́ lọ́lọ́run ọba pa láṣẹ pé kọ́ pa bàbá ṣùgbọ́n kò sí nǹkan tó burú kí ìyá ọmọ tó ń lówó yùn kọ́ yá ọkọ rẹ̀ lówó tí ó fi pa àkíkọ yùn yóò máa jẹ́ gbèsè lọ́rùn ọkọ eléyìí tọkọ gbọ́dọ̀ san padà. Hmm. so tí ọba sì bùn ọkọ rẹ̀ ní owó kò fi rà á hmm. wọ́n fi pa kò sí ní tó burú ń hmm. so ṣùgbọ́n kọ́ wá jẹ́ pé wọn pa rárá àbúrò wa tí ìyá bá lówó lápò tó fi lè pa ọkọ ò lówó tí ó fi pa wọ́n á ní kí ọkọ lọ wówó tí ó fi pa ọ lè dárò láàmú so ìyá kìí ṣe túláàsì lórí tiẹ̀ pé kọ́ pa rárá rárá yóò filẹ̀ bí bàbá ọmọ ṣe fẹ́ náà ni ó filẹ̀ fún wọ́n á ní tí ọkọ bá ya alágídí èdè tá pè ní hmm, tó bá ya alágídí tó máa fi ń pé márùn tí ọ̀pá ń kọ gbèsè di gbọ́bọ́ inú hmm. eléyìí tí ó san lórí àwọn ọmọ rẹ̀ Hmm. eléyìí tó yẹ pé yọ bọ́ sábẹ́ pé àwọn àǹfààní àti èrè kan wà hmm. tóbi náà máa ń jẹ lára ọmọ tí wọn bá pẹran àkíkọ fún hmm. kò ní láwọn àǹfààní àti èrè yẹn kọ́ ló sànù wa. hello. wa aleykum salaam wa rahmatulahi wa barakatuh tí ó kọ́ yín bí ẹ ti ń pè. ìṣòro ọ̀dọ̀ ọ̀dà kì í. náà. ìṣòro láti. láti wo. Dubai Dubai láti Dubai tọ̀ kí ni ìbéèrè yín. ẹ bá wa pa ẹ bá wa pa rédíò yín lọ́dọ̀ yín lọ́hùn yẹn tẹ wà yẹn ẹ bá wa pa káyọ̀ gbọ́ yín ketekete ó ń rọ́pọ̀ gudugudu. náà à ń gbọ́ yín ó ti já kan yìí. hello. hello. wàhálà ìgbìmọ̀ sálàmù rahmatulah ó kàn yín bí ẹ ti ń pè yìí orúkọ mi ni àtàgbè àti láti ìpínlẹ̀ Ògùn náà sọ. kí ni ìbéèrè yín. wà á rẹ pé ìwà ìpè ṣé ṣé àti pé kí wọ́n lọ ilẹ̀ màmí lọ lákàtí ara tó kù àbí wọ́n tàgbà ní ọ̀dà ìpè àbíjọ́ kò sí ìbílẹ̀ là. olóòwò àtọ̀wà jọ̀lá wọn àti pé àwọn ènìyàn lè ṣe ni àbí àtà ìgbésẹ̀ ìbàgbé ní ọ̀tá. àmì bẹ́ẹ̀ ṣé ó fẹ́ sí tí yẹn bá ṣe ẹlẹ́gbẹ́ tó bá fara kan yẹn ṣé ó ṣe fún ẹ̀rọ máa pé ṣé ní ara bá àti ẹ̀bá sọ̀ra ìdí yẹn rí bí ìrẹ́ ní gbẹ tí mo bá àbí tí mi ò jẹ àbí àárín ìdá yé mi. alhamdulilayi wọn ní àsìkò wo làwọn yọ zakatul fitr lọ́la hmm. bọ́ọ̀lù ẹ̀yin ṣe máa pọ̀ là lọ́dún. <laughs> nínú òfin ọlọ́run ọba wa. ìbéèrè kan tó nù. ìsìláàmù ó fẹ́ kọ́ púpọ̀ kọ́ wa. Hmm. a lè sọdún àfi ká róṣù lónìí tó bá ti wọ, gbogbo wọn máa wá oṣù hmm. tọ́lá wọn bá bá ní kí ẹ̀yàn rí rí so ẹ wù sùn táwọn mùsùlùmí bá ti gbọ́ wọn sọdún hmm. láì róṣù hmm. ajẹ́pọ̀ lánà inú ni ọjẹ́ náà so eléyìí jẹ́ bá zakatul wọ́n máa ń yọ láàárọ̀ ọjọ́ ọdún hmm. lẹ́yìn ìgbà tẹ́ bá ti parí sọ̀láàtù fájírì títí kó tó di pẹ́ ṣe sọ̀láàtù láìdì. àmọ́ ní tó bá yọ lẹ́yìn ríìdì hmm. sàárà lásán lọ́yọ̀ hmm. kì í ṣe zakatu fitr tọ́lọ̀ wọn bá pa aláṣẹ kọ yọ lórí ahọ́n nabi muhammed sallallahu alayhi wa sallam. wọ́n á ní ẹlẹ́dẹ̀ẹ́ fara kàn wọ́n ṣé àwọn lè faṣọ bẹ́ẹ̀ ṣe sọ̀láàtì bẹ́ẹ̀ ni lópin ìgbà tẹ́ ẹ̀ bá ti rí gbẹ̀ lára ẹlẹ́dẹ̀ tó kàn yín hmm. táàpò fìgbẹ́ yí yín lára hmm. ẹ sì rí pọ̀tọ̀pọ̀tọ̀ àbí tọ̀ àbí torí ẹlẹ́dẹ̀ inú ẹ̀gbin náà ní ti ń yí hmm. tẹ́ ẹ̀ bá ti rẹ́gbin tó ń lò fi yí yín lára ẹ̀gbin lẹ́fọ̀nù kì í ṣe pé ẹlẹ́dẹ̀ fara kàn máa fọ́ yín ìgbà báyìí. ẹ̀ o ẹ̀ lọ́wọ́ ó ń kọ oúnjẹ tí ń pè yìí. àtàlà mi ò tún padà wá ẹ̀rù tá a máa kí sókù náà hmm. ìmáàmù wa ṣáájú náà tó tò lẹ́yìn náà lè máa wọ́n lè mú tí àlọ́ àti wọn ọ̀há àdó àti àmà ṣe sí òkú yẹn wọ́n lè mú tí àlọ́ tí wọ́n máa kà á náà àdó àbẹ̀ àkókò náà ẹ̀ ṣèjì olórí ẹ̀yìn náà káṣẹ́ ẹni tó fẹ́ kí n sókù la gangan ọ̀há àdó àyẹn sórí tó lè mú tí àlọ́ tó fi kà àdó à alhamdulillah tó bá fẹ́ ṣe sọ̀látù jẹ̀náàzà àwọn àdúà àwọn àtànàbí sallallahu alaihi wasallam kọ́ wa pé ká máa ṣe fókútà ṣe sọ̀látù sí lára àwọn ọmọ àdúà yẹn lórí tá a lè mú tíra lọ́wọ́ ẹni tá a bá máa kí ó kà dáadáa tá a sì yánu hmm. tá a bá máa kí ó kà dáadáa tá a sì yánu hmm. a lè mú lọ́wọ́ àyàn tó kéèké rẹ̀ tátàtà yìí náà ni so ẹ rí i pé iye ìgbà mélòó ló kó fi dó hmm. kó tó di pé pé àdúrà tẹ̀ fẹ́ pè tán so ó kù díẹ̀ káàtó fún wa. àwọn ẹ̀sìn wa àkákún sọ àwọn bíi fíìmù wọn nǹkan bíi ìranù níbi pé lọ̀pọ̀lọpọ̀ ọ̀hún rí má hmm. so ó kù díẹ̀ káàtó ó kù díẹ̀ káàtó hmm. ẹlòmíì gan tó wá ń ṣe sọ̀látù sókù làṣẹ àmọ́ pé máa súfè ni ah, ló kọ́ pọ̀ ń ṣàdùà kọ́dà ẹlòmíì yóò tún máa gbá ìnáfójò hmm. òkúta wọn ọkùnrin ni yóò máa sọ pé ó sì tún lè jẹ́ pé ńgbà tí wọ́n gbé obìnrin síwájú wọ́n máa ṣàdúrà ọkùnrin fún un lọ́mọ fúnlọ̀ owó rahamuhu subhanallah ah, ó kò púpọ̀ káàtó tó kéde díẹ̀ wàláhì hmm. wàláhì àwọn èèyàn kẹsìn kún rárá rárá láwùjọ wa. Hmm. plus two three four eight zero eight three two nine three eight nine six plus two three four eight zero eight three two nine three eight nine six. hello. wa aleykum salaam wa rahmatulahi wa barakatuh wo kọ yín. yusuf ló ń sọ bàdà náà. náà kí ni ìbéèrè yín. Thank you. àbí afa hello hello ẹ má bínú àgbóyin rárá bí tí wọ́n ọkàn rọ́pọ̀ ẹ lè fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ ti àbáláǹfààní àti ìbẹ̀wò lónìí bóyá nígbà míì bóyá lọ́jọ́júmọ́ insha ẹ má bínú ká mú sí ká ìkádìí ó ní rárá bí tí wọ́n mọ ọkàn rọ́pọ̀ ẹni tí ah, àti tẹ́rẹ́ tẹ́rẹ́ àbá láǹfààní àti ìjẹ́rìí ló ń bóyá. bank defender náà fi lè ṣe sí sí mi báyìí. ẹ lọ́wọ́ kọ yín o. hello. hello. Ah, ọ̀dà àgbọ̀n kankan ọpẹ́ pàtàkì lọ́wọ́ ẹrú ọlọ́run tí wọ́n ṣe agbátẹrù ètò yìí kó bá a san lẹ́sùn lórí láyé àti lọ́lùkìyàmá ẹ̀rọ ó kọ́ ibi ẹ ń pè aleykum salaam rahmatulahi wabarakatuh tí ó kọ yín. naam rasheed ń sọ̀rọ̀ láti ìgbìmọ̀ṣọ́. kí ni ìbéèrè yín àti ń lọ o. ẹ jọ̀ọ́ mo fẹ́ bí ìrọ̀rùn sheikh pé ǹjẹ́ báwo ni onírìnàjò ló ti ṣe yan zakazẹ̀ látàrí pé ṣé ibi tí ó ti ń bọ̀ ló ti máa ló ti máa yán ni àbí ibi tó ń lọ because ó fẹ́ yìn àjò ni ìjẹ́sùn gangan náà ló máa yọ àbí àwọn tó ń lọ bá lọ́ máa bá yọ. Eh, alhamdulilayi oníkàlùkù ní ọyọ tiẹ̀ pàápàá jùlọ tó bá ti jẹ́ pa gbàlagbà ni hmm. tó sì jẹ́ pọ náà da owó tiẹ̀ ni ní ọyọ àmọ́ tó bá pa bí ẹnìkan lọwà ẹni tí ń jẹ lábẹ́ rẹ̀ ní ọba ayọ kò bá jọ orí ìrìn àjò lọwà hmm. àmọ́ tó bá pọ náà dówó tiẹ̀ ní ibi tó dé náà ni ó ti yọ yóò fún aláìní. jazakumullahu khairan sheikh ah, ẹni tí wọ́n ti ń fèsì sí àwọn ìbéèrè wa lọ́lọ́kan ìjọ̀kan láti ìgbà yìí wá àwọn náà ni ah, tí wọ́n jẹ́ aláṣẹ àti olùdásílẹ̀ Madina Center ẹ̀ṣánú ajẹ́lógún ọ̀ṣọ́ pẹ̀lú wọn tí wọ́n dìjọ kọ́ orin wà àwọn náà ní àbú àmìnà láti òkè àdó akíntola jazakumullahu khairan ọgbọ́ pàtàkì lọ́wọ́ ẹrú ọlọ́run tí wọ́n ṣe agbátẹrẹ ètò kọ́lọ́n kọ́ba àsan lẹ́sùn orí láyé bí àti ní ọ̀rẹ́ lè kíyàmà ọ̀làdùn ní bèlú ló kọ tí èmi jẹ́ bàbá pàdé lọ́la ẹ̀ máa gbọ́ àtàbá sì pàdé yóò máa di ọjọ́ mẹ́jọ ìnínà títí gbà náà sálámù alaykum wa rahmatulahi wa barakatu.